إن الحمد لله تعالى نحمده ونشكره ونستعينه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يدلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد تقبل الله صلاتنا وإياكم الجميع أيها الإخوة السلام عليكم ورحمة الله وبركاته أدب الله تعالى ọba tó yọ̀ǹda fún èmi àti ẹ̀yin láti darapọ̀ máwọn olóríire káàkiri àgbáńlá ayé pẹ̀lú ṣíṣe nírọ̀rùn fún wa láti kí ìrun tàárọ̀ yìí tá a mọ̀ sí sọ̀látù ṣùbọ̀ tó tún jẹ́ sọ̀látù lọ fàjìrì lẹ́yìn tó ti jí wa sáyé tó sì jí wa sáàyè tó tún jí kálukú sáàyè rẹ̀ láàárọ̀ yìí àbí ọlọ́run ọba àlekè ọlá kó má dà wá sí fún ìyàjẹ́ òní ní ọjọ́ kejìlá nínú oṣù zèlèhíjà ọjọ́ kejìlá nínú oṣù zèlèhíjà fourteen forty one ìjìnà. ní ìjẹta òní yaumu nahari ọjọ́ tí a gún ẹran tá a pa ẹran ni tó ń pè ní yaumu lè hajj lè akbar àná ní ọjọ́ kọkànlá ojú zulè hijja òní ní ọjọ́ kejìlá ọ̀la insha Allah ta'ala kọ́lọ́n kò sọ àjọ lọ dáadáa òní kẹtàlá oṣù hijja. àwọn ọjọ́ yìí ó ní à ń pè ní àyàmù tashrik àyàmù tashrik fún àwọn tó lọ hajj wọ́n sọ fún wọn pé alimabitu bi mina layali àyàmì tashrik ìmọ̀ sùn ní ààyè tá ń pè ní Mínà. ibẹ̀ ni a wà ní yawmu tarwiya lọ́jọ́ kẹjọ oṣù zulhijja a sùn síbẹ̀ nígbà tí o di àárọ̀ ọjọ́ kẹsàn-án agbéra di kan tí a mọ̀ sí àrọ̀fà ṣùgbọ́n a kì í sùn sí àrọ̀fà kò sí àlùmọ̀déètì bí àrọ̀fà àìsùn bẹ̀ a lẹ́yìn ìgbà tá a kí ṣubú ìtàn ní ní àárọ̀ ọjọ́ tó rùn jáde a sí arọ́fà tàbádé arọ́fà hákì zur sọláàtù zur wà láàásírí gẹ́gbà àti ṣàlàyé nígbàtí ọdún kù ọlá nínú kẹlẹ́mọ́tò sọ̀bà nínú ìdánilẹ́pọ̀ ẹ̀yìn láàárọ̀ báyìí a sọ wípé a wà ń bẹ̀ fi ṣe kíni tí ó fi wọ̀ ṣùgbọ́n àní kí ń a gbéra lọ sí ààyè kan tá à pè musdalifa musdalifa yẹn láti wá kí magrebi àti isha ní jamro bẹ̀lá máa sùn alimadi tó bí musdalifa tó bá di àárọ̀ ọjọ kẹwàá àkíkí ní bẹ́ẹ̀ sọláàtù sùbà láti jẹ́ kó òrùn yọ àwọn agbéra padà sí láti lọ pa ẹran ọdún gangan àwọn yìí a máa ju jamarot ọpọlọpọ máa ń lọ sí mẹ́kà láti lọ ṣe tọ̀wáfù lè fádọ́ ṣùgbọ́n àgbẹ̀rọ̀ sùn sí si maka àwọn ọjọ mẹ́ta ṣá insha Allah òun là ń pè ọdún gangan là ń pè ní ayyamu tashrik orúkọ ọpọlọpọ àwọn èèyàn ló máa ń ṣàṣìṣe nípa yìí pàápàá àwọn tó wà ní Mẹ́kà ni wọ́n wà ní Mínà kábàáwo ní Suratul Baqara sura ẹlẹ́ẹ̀kejì àyà kẹta ọ̀tàn ó ní ìgbà ìgbà lé mẹ́ta ìgbà two hundred and three ọlọ́ni wàkúrú lọ́hàn fi àyàmì màdùdáàtì. فمن تعجل في يومين فلا إثم عليه ومن تأخر فلا إثم عليه لمن اتقى واتقوا الله واعلموا أنكم إليه تحشرون ọlọ́run ni kí láàmù ń ṣe láwọn àyàmù tẹ̀ṣíríkì ọjọ́ kọkànlá ọjọ́ kejìlá àtọjọ́ kẹtàlá tá a sọ pé òní jẹ́ ọjọ́ kejìlá ọlọ́run wọ́n kúrò lọ ẹ̀mọ́ ìrántí ọlọ́run fi àyàmì màdùdà ní àwọn ọjọ́ tó ló ń kà àwọn àfáà sọ fún wa pé àwọn àyàmù màdùdà yìí àyàmù àlèmàdùdà ìyá àyàmù tẹ̀ṣìrìk àwọn náà ni à ń pè ní àyàmù tẹ̀ṣìrìk alhafiz ibn kathir ìnádìdín ibn kathir ibn kathir ẹ̀ ó ní kọ́lá ibn abbas àyàmù àlèmàdùdà àyàmù tẹ̀ṣìrìk àwọn àyàmú màdù dáàdù tọ́lọ́run sọ nù sọ́ọ̀tù bá kọ́rọ̀ àwọn ọjọ́ tó lóǹkà náà ní àyàmú kẹṣẹ́kì wọ́n ní wàtkúrú láàfi àyàmí màdù dáàdù ẹran tí ọlọ́run láwọn ọjọ́ wọ̀nyí yà á ní atakbir oníkọ́là ìkìrìmá yà á ní atakbir sí àyàmí kẹṣẹ́kì báàdà sọ̀làwátì maktubátì Allahu akbar Allahu akbar eléyìí ní ṣe títà máa ń ṣe nílẹ̀ Yorùbá wọ́n bá ti kírun kẹta Allahu akbar Allahu akbar Allahu akbar la ilaha illallah Allahu akbar Allahu akbar wa lillahi ìlànà wọn ṣe wọn ni ikrim ó sọ pé lẹ́yìn àwọn ìran ọ̀ràn yẹn as-salawatil maktubat lẹ́yìn àwọn ìran ọ̀ràn yẹn yẹn at-takbir ká máa ṣe gbé ọlọ́run tóbi rahmata wasi'a ó gba hadithi wa wípé láti ọ̀dọ̀ musa bunu ali an abihi qala sami'tu uqba bunu amir olóńgbò sami'tu uqbata bunna amirin òǹgbọ́ ti rasulullah sallallahu alaihi wa sallam iṣẹ́ ọlọ́run tí kí a yawma yawma ويوم النحر وأيام التشريك عيدنا هال الإسلام وهي أيام أكل وشرب ó ní ànábìwá Muhammad sallallahu alaihi wasallam sọ pé ọjọ́ ọ̀fà o àti ọjọ́ ìgúnran o ìyẹn lọ́jọ́ kẹwàá oṣù ojú ọ̀run wà ayámú tashrik àti àwọn ọjọ́ kọkànlá kejìlá àti kẹtàlá ní oṣù kejìlá yìí ẹ̀yìn ìdúnà àlè Islam ọjọ́ ọdún wa nìyẹn o wàhíyá àwọn ọjọ́ wọ̀nyí jẹ́ àyàmú aklin wa shurbin ọjọ́ jíjẹ àti mímu ni sọnù hadithi àrífàyọ́ ń bẹ̀ wípé hadithi yẹn lálàáfíà o ṣé kàlùbá ní sọ ara rẹ̀ ẹnu sọ ilé jami àrífàyọ́ ń bẹ̀ pé àṣé àwọn ọjọ́ ẹ̀ ọjọ́ ọdún ni ó fi hàn pé òní náà ọjọ́ ọdún tó ni bí bá nàbí ṣe sọ jíjẹ mímu ṣe kí ni ó ń tẹ̀sí iwájú nínú ẹgbàá wa mi àti mabisha alhudali oníkọ́lá rasulullah sallallahu alayhi wa sallam lọ́dọ̀ imam ahmed bákan náà pé ayamu tashrik àwọn ọjọ́ ìgúnran ayamu aklin wa shurubin wa dikrila àwọn ọjọ́ jíjẹ mímu àti ìrántí ọlọ́run torí pẹ́lú mi lè béèrè ká yọ́mù àrọ́fà náàbì fi dákọ rẹ̀ mọ́ ṣọ́jọ́ jíjẹ mímu tó ní ọjọ́ àrọ́fà ni ẹ pé ó sọ pé éèdù náà ìyẹn ni pé àdìsẹ́ lẹ́ẹ̀kejì ló wá yànnà yẹn pé àwọn àyàmù tó ṣíríkì ọjọ́ jíjà àti mímu ni àrọ́fà àwọn òní sínú ọjọ́ jíjà àti mímu wallahu ta'ala alim. Ah, àdìsí mi ti imáàmù Muslim radiyallahu ta'ala anhu ah, rahimahullah rahmatan wasi'a nínú àdìsí Jubair bónú Mut'im ó ní àrọ́fà tú wal àrọ́fà kulluha mawqifun gbàtà nàbí wà ní arọ́fà ó ní wàkọ́fù àhùnà bí mo dúró sí o ṣùgbọ́n gbogbo arọ́fà yìí òun ni kí ni o mọ́ kí ìfàyè dúró ni o kó máa di pé ń jọ táwọn èèyàn gbàdé ara fáwọn níbi táwọn bí dúró sí làwọn fẹ́ dúró sí táwọn èèyàn máa tira àwọn ọlọ́pàá kan tó wò wájú rẹ̀ kí ẹ má ṣe ra yín léṣe o tó dá ìlú ń bẹ lóòótọ́ ibẹ̀ gangan lòun fẹ́ dúró sí gbogbo ibi tí ibi tó ń kàn dúró bí ni gbogbo àrọ̀fà ìpàpà ni ànábì wa ni wà àyà mo tẹ̀sírèkì àwọn ọjọ́ kọkànlá ìkejìlá àti kẹtàlá oṣù zùlíjà yìí kò lò ha dábọ́hún gbogbo ẹ̀pátá àlèpẹ̀rẹ̀ ń bẹ̀. apankankan yọ̀ǹbẹ̀ yẹn sìn kí ni tá a lè fà yọ̀ǹbẹ̀ ni pé ó fi hàn wípé a ti lè pẹran léyà lónìí náà a tún lè pa lọ́la títí di ẹ̀yìn àsùn a lè pa torí pé ànábì ní kúlò ha gbogbo àyà mú tẹ̀síríkì àwọn ọjọ́ ọdún tá a sọ yìí ọjọ́ jíjẹ àti mímu yìí kó lo abdulhasan gbogbo ẹ̀ ẹran pípa náà wà ńbẹ̀ kọlọ́n kò ṣe àná wa. obìnrin pé ní ìsìn fún àpẹẹrẹ <clears throat> ẹlòmíì bóyá sálárì ló ń retí tó bá jẹ́ òṣìṣẹ́ ọwọ́ bóyá òṣìṣẹ́ ọwọ́ òṣìṣẹ́ oṣù bóyá tìjọba àbí taládàáni kò rà láti sálárì ẹ̀ tàbí wọn ò tí ì kólé lọ ó wá rí i láàárọ̀ ó sì ti fọkàn sí pé sálárì ló ń fẹ́ fi pẹ̀ràn léyà lọ́nà kàbí lọ́nà mi tó bá rí aláàtì ńláàárọ̀ yìí ńkọ́ kó lọ ra ẹran iléyà kò pa ẹlòmíì bóyá ẹran rẹ̀ tó fẹ́ pa bóyá wọ́n fẹ́ mú wa látòkò òbí kan ni bóyá ọkọ̀ takú lọ́nà ni tàbí wọ́n ń gbé bọ̀ láti ìlú kan ni ọkọ̀ takú lọ́nà àbúbàjẹ́ ni wọ́n ṣàmú ẹran dé láàárọ̀ yìí kó tún pa ẹran yẹn náà ẹlòmíì kì í ṣòṣìṣẹ́ ìjọba ṣùgbọ́n wọ́n fẹ́ fowó ránṣẹ́ sí i gẹ́gẹ́ bí ta ṣàkíyèsí nídìí atm machine ò ní pé èrò pọ̀ nídìí machine ẹlòmíì òróró rẹ̀ gbà kódà láti ọjọ́ ọdún kọlà èrò pọ̀ bẹ́ẹ̀ kò rí gbà títí títí títí títí kò sì sí bóyá pos àbútẹ̀ wà kò rí gbà àárọ̀ yìí ló tó rówó yẹn gbà irú ẹni yẹn náà yóò tún lọ ṣe kí ni yóò pẹ̀ràn kò ní sọ pé ilé yá ti lọ rárá yóò pa ẹlòmíín sì ń bẹ bóyá ààrẹ ni wọ́n fẹ́ràn ta lọ́rẹ wọ́n sọ pé ah, òun ò kúkú ta ẹran àbí ah, òun ò mọ̀ sí torí pé a ti ṣàlàyé fún wa wípé àlẹ́ eid ṣe ń pè ní eid eid àwọn kìlá pé ìbáradà ìjọsìn ní nínú ẹ̀sìn wa ọdún kì í ṣe pé a kàn déédéé ń ṣe é jẹ́ báwọn kan ṣe sọ pé gbogbo ẹni ọdún bábáláyé gbogbo ọdún tó bá ti bá yàn láyé là máa ń ṣe kì í ṣe gbogbo ọdún tó bá bá yàn láyé là máa ń ṣe ní ṣẹ̀ríà Islam mo rò pé ti yé torí pé ọdún nínú ṣẹ̀ríà Islam ìbáàdà ẹ̀sìn ni ìdí nìyẹn tó jẹ́ pé ó ní kẹ́yífíyà ó ní bá a ṣe ṣe wọ́n gbé abábéèrè pé báwo ni ṣe ń ṣe ṣẹ̀ríà ṣàlàyé fún wa káníyà mélòó ni fún àpẹẹrẹ ní ìsìn á lọ kírun eid sọ́ọ̀ láti kíráka méjì yẹn kò ní sí ikọ́ ọmọ ńbẹ̀ kò ní sí adá ńbẹ̀ wọ́n ṣe Allahu hmm? ìdúró àkọ́kọ́ lẹ́yìn takbiratul ihram a ṣe Allahu mẹ́fà a ka suratu fatiha a wà ní ìkànnì bíi dasada oní suratul aala hmm? àti suratu ah, qaf hmm? god akẹ́lẹ́ kejì yẹn tàbá dìde múra kẹ́lẹ́ kejì a ṣe Allahu a tún ṣe márùn-ún mi lé lórí. aka fatia ànágbédé ọmọ sọ́rọ́ tó gọ́ọ̀ṣì ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ẹ̀rìgbẹ́ àti ń ṣàlàyé káyífìyà àlùkàmíyà à ń ṣàlàyé bó láti ṣe ṣe òǹkà yẹn alimẹ̀kánu níbo láti fẹ́ ṣe wọ́n sọ pé filimusọ́lá kọ́ọ̀rìjà bọ́lẹ̀dì ní ààyè tá a ti máa kírun lẹ́yìn ìlú hmm? bánabi náà ṣe máa ń ṣe ń gbà yá yẹn ibi tó ti ń kí eid musalla kò ní kí ní mọ́ṣáláṣí ẹ̀ ní Madina hmm? tó bá yẹ pé àwa rí bọ̀rúrọ̀ kan ìyẹn ní ìnira kan bóyá òjò ń rọ̀ àti lọ mọ́ṣáláṣí á lọ kí ń bẹ̀ bóyá rí ètò ìṣẹ̀lẹ̀ ń sìn covid nineteen hmm? tó ń kálukú kí eid ní àwọn ìlú mi mọ́ṣáláṣí tí wọ́n fi ń kí jímọ̀ ládùúgbò wọn àwọn ìlú mi ò tiẹ̀ kí rárá tó ń kálukú kí nínú ilé tiẹ̀ ṣẹ́bìrì àlàyé ẹ̀sìn nìyẹn wọ́n kẹ́lì kan sọ pé òǹfẹ́ ṣọdún ìjẹṣu jẹ́ mú ṣe ṣàlàyé ìjọ sí ábẹ̀rẹ̀ kẹfíà báwo ni wọ́n ti ní ọlọ́run ṣe ní ká ṣọdún ìjẹṣu bó lànà ṣe ṣàlàyé ìgbà déètì wo lànà bí ní ká ṣe ẹ̀dẹ̀ rí pé àwọn ọdún yẹn mọ̀ ń yàtọ̀ síra àwọn déètì ẹ̀ ọlọ́run kò ṣàná bàbá bẹ́ẹ̀ni kan sọ pé ní oyè happy new year àwọn tó gbogbo ayé ní january one good gbogbo láti rí january one nù kùrán january one nù kùrán rárá tí wàá nù súnmọ́ àgọ́ january rí bẹ́ẹ̀ kódà àwọn kírísítẹ́nì ti ń ṣe gan kò sí january nù báíbù láti bẹ̀rẹ̀ dópin kìí kọ january sí kò sí february ní march sí ní april sí gregorian calendar ọkùnrin kan tẹ́ ń pè ń jòrè ń gregory emperor kan òun ló sanction calendar yìí òun ló ń pè ní gregorian calendar pope ọlọ́run ó sànù wa bí pope pope papa ọlọ́run sànù wa so ibẹ̀. àwọn ọjọ́ ìkílá wa máa ṣe gẹ́gẹ́ bí a ṣe rí lẹ́ẹ̀kan ti àfàwà sọ lẹyin lẹ́yìn àwọn ìrun bó tilẹ̀ jẹ́ pé àdéhìsì tí wọ́n ló wà lórí ẹ̀yìn ìrun yẹn wọ́n sọ inú àdéhìsì àfàwà dárò kò tí ní wọ́n sọ pé àdéhìsì yẹn àdéhìsì tí ò lálàáfíà lórí ọ̀rọ̀ ká máa ṣe lẹ́yìn gẹ́gẹ́ bí afáwa ibùdó kẹfìlì náà ṣe sọ wípé dákàrọ̀lọ́ wàdùkúrúlá fi àyà mi máa àdúdáàtì wípé dákàrọ̀lọ́ wulẹ̀ àdọ́ọ̀hì wákọ̀dì takọ́ wà á nà rọ́ọ̀jì fìdálì kàmádà bí ṣàfi rọ́ìmọ́lá wà á nà wákàtàlẹ̀ dọ́hìyà ní yàwó mi náà rí ilẹ̀ àkìrì àyà mi tẹ̀ṣírí kọ̀yà tààlà kù bí àìdán àdìkú nínú ká máa ṣe lẹ́yìn ẹran pípa ni pé ká máa ṣe ìrántí ọlọ́run lẹ́yìn àwọn ẹran ọ̀ràn yẹn márààrún wàlímútùlá kò fi sá ìrì àwàl kò wá ṣẹ̀yìn irun yẹn nìkan á máa ṣe ní gbogbo àwọn àsìkò ní gbogbo àwọn ìṣesí sàfùlà wá fi wákìtì ì àtàwọn àsìkò ẹ̀ wọ́n ní nípa àsìkò ìyẹn bá ṣe lẹ́yìn irun àtàwọn àsìkò ní àti gbogbo ìṣesí wa wá fi wákìtì ì nípa àsìkò tá a sọ pé lẹ́yìn irun yìí àkọ́wálulẹ̀ òlẹ́mẹ́rin ọ̀rọ̀ ń bẹ táwọn afa sọ pé aṣááruha aládé alẹ́ amẹ́lú anáwómi sọlá ti súbẹ̀ ìyáwómi àròfà ilà sọlá ti rà àṣírí mi ní àṣírí àyà mi tẹ̀sírí láti jẹ́ àròfà láàárọ̀ àròfà láti mọ̀ sí allah akbar allah akbar la ilaha illallah allah akbar allah akbar lillahi alhamd subhanallah alhamdulillah wọ́n ní àdísì kan ní já àfi àdísì rọ̀wá olùdáàrú kùtì ní làákín láyé sọ́hó marfu'an àmọ́ àdísì yóò lálàáfíà àdọ́dọ́ ànábì wallahu a'lam ọlọ́run ló yé jùlọ wákọ̀ ní sábàtà anna umar ibn al-khattab radiyallahu anhu kana yukabbiru fi kibtihi fa yukabbiru halu suqi bi takbirihi hatta taqtaj منا تقديرا ويتعلق بذلك أيضا تكبير والذكر عند رمي الجمرات كل يوم من أيام التشريك كان رمي حديث يشيك أفاوى ابن كثير لا يصح wọ́n ní àfi imam al-bukhari sọ àti abu hadi wọ́n ní munkar al-hadith ṣé wọ́n dẹ̀ sọ pé hadith munkar gbọ́dọ̀ pa àwọn hadith munkar alẹ́dẹ̀ kọ́ọ̀lá fún àwọn ghayru síkọ̀ síkọ̀ ẹni tá a fọkàn tán ọ̀rọ̀ tiẹ̀ tó sọ takò ọ̀rọ̀ tẹ́ ń tá a fọkàn tán sọ khalafa ghayru thiqa thiqa lakin idha khalafa thiqa man huwa awsaqu minni naqul hadha hadithun shadh tó àìpẹ́ níta àfọkàntán ló sọ̀rọ̀ ọ̀rọ̀ rẹ̀ wá yàtọ̀ sẹ́ni tí ó tún ní ipò rẹ̀ nípa ìfọkàntán ju tiẹ̀ lọ àní sọ pé munkar a sọ pé àgèlè ṣáàbù torí pé òun náà di ọ̀rọ̀ tó lálàáfíà nìkan ṣáàbù ni hukumu rẹ̀ náà tọ́ àìfún mi lẹ́yìn ọlọ́run kò ṣàánú rẹ̀ nú àhàdìdì wọn ni wàjábìrì àlìjúfi inú àwọn tó gba àdìdì wọn ni dọ̀ìfì láti yẹn lè ṣàlà ọlọ́run ṣàlà so táàkàfẹ́ ṣàlàyé láàárẹ̀ ní ṣókí náà ni pé àwọn ọjọ́ yìí ọjọ́ jíjẹ àti mímu ń kọ̀ǹtínú lónìí ó tún ṣe kí ni ó tún tẹ̀síwájú ní ọ̀la títí tá a fi kí ìrun àṣẹ lẹ́yìn yẹn àti àwọn àǹfààní tó ní àwọn àǹfààní tó fo ẹlòmíì rú ní àwọn ọjọ́ mẹ́wàá àkọ́kọ́ tí ṣe àyàmọ̀ màálù náà ká mọ̀ jẹ́ kó tún fò wàrú lásìkò yìí bá a ṣe ń jẹ tá à ń mú náà ká tún máa rántí ọlọ́run wọ́n ní uh, Umar bin al-Khattab radiyallahu anhu nínú ààyè rẹ̀ ní tó bá wà ní Mínà hmm? eh, wọ́n ló máa ń ṣe aláàgbà kì í ṣe aláàgbà lágbà pé pé gbogbo ní Mínà wọ́n máa ń tajà tó bá àwọn èèyàn ó sára nǹkan àwọn tí ó jẹ jíjẹ ní oríṣiríṣi gbogbo aláàgbà ó wà gba gbogbo ọjà yóò gba gbogbo rẹ̀ ṣùgbọ́n àná ṣe ń ṣe kárí pé à ń ṣe la ilaha illallah la ilaha illallah Allahu akbar àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn ọjọ́ wọ̀nyí ó ṣe pàtàkì fún wa kárí pé amójútó nǹkan wáyé ìbéèrè lè wáyé ìbéèrè lè wáyé wípé fún àwọn tó wà ní Mẹ́kà tọ́lọ́wọ́n bá sọ lẹ́ẹ̀kan tí mo kà yẹ pé ẹni tó bá lọ́jọ́ méjì nímìnà kò ṣẹ̀ṣẹ̀ fún àṣìṣe máa ń wà ń bẹ ọjọ́ méjì yẹn ọjọ́ kọkànlá lẹ́lòmíì ń lọ kí láṣìṣe tó wà mẹ́lẹ̀ yóò ka ọjọ́ ìgùn rẹ̀ yẹn mọ́ kò sí sọ́jọ́ yẹn mọ́ ẹ̀rí pé mo ṣàlàyé pé ní two thousand thirteen ní hajj ní mo lọ sí ní Kwara camp ní Minna ìgbà yẹn justice eh, Akanbi òní amirul hajj wọn àwọn èèyàn wá fẹ́ lọ lọ́jọ́ kọkànlá yìí wọ́n fẹ́ padà sí mọ́kà wọ́n wá ń jẹ ayé <clears throat> apákanu wọn ṣáà ń bínú wọ́n jẹ́ káwọn ọmọ lọ kí làwọn tó ń ṣe justice ìdáhùn adájọ́ ìdáhùn jọ̀nà mo wá ń wò wọ́n pé ah, ẹni tó nímọ̀ jókòó ẹ̀yìn aláìmọ̀ kan bá jiyàn ó mọ̀ lé gan pàápàá lọ́dún yẹn torí pé ọdún tó ṣáájú rẹ̀ ní stampede táwọn èèyàn kú nípa bérò ṣe ti pọn bérò ṣe pọ̀ jù ìjọba sáwádìí wá ṣe àwọn ètò kan tó jẹ́ pé àwọn èèyàn òfin ní tira wọn lọ́kànkan tí wọn òfin ní mọ tẹ̀ra wọn pa kò wá ní jẹ́ kí ẹ ju òkò ní àsìkò tó wù yín kò ní rọrùn fún yín láti sá lọ àbí láti tètè padà ètò yẹn ti wà ńlẹ̀ láti má jẹ́ káwọn èèyàn rọ̀dúra wọn ṣùgbọ́n àwọn èèyàn ní ìbọ́jọ́ méjì kò burú náà ọjọ́ kan ni wọ́n sì lò torí pé ọjọ́ kọkànlá ni wọn ò mọ̀ pé máa jì kò níjọ́ ẹlẹ́ẹ̀kejìlá ẹlòmíì ìjọ kejìlá báyìí náà tá a sì ń sọ yìí kéjì ọjọ́ méjèèjì nínú náà yìí àárọ̀ kùtù kóòrùn tó yọ kálífàjárì tó yọ ní òkè lọ sọ òkú ẹ̀ ó ń sọ kò tán báyìí bẹ̀ ni ó gbà lọ́mọ kan lọ́n kí ṣubú ìlànà kò bá mu ìgbà táwọn bí máa ń sọ òkò tó ń ju òkò ní lẹ́yìn ìgbà tó rùn bá yẹ àtàrí tó rùn mú yẹn gbà yẹn lọ ẹni ò bá lágbára ń àwọn tó lágbára ó bá jù yóò jókòó sí mìíràn ó bá jù lọ wallahu ta'ala ààrẹ̀mù ọlọ́run kò fún alágbọ̀rí ọ̀rọ̀ rẹ̀ nítorí náà àmàṣà allah akbar allah akbar la ilaha illallah allah akbar allah akbar wa lillahi alhamd náà tí mo sọ́njẹ́ náà àwọn bàkíyàtù sọ́líàt àti bàkíyàtù sọ́líàt subhanallah alhamdulillah wa la ilaha illallah allah akbar tí a bá tún fi wàlá hawla wàlá quwwata illa billahi ìkún kí ni mo sọ fánà bí sọ yóò pa gbogbo ẹ̀ṣẹ̀ rẹ̀ kódà kí ẹ̀ṣẹ̀ yẹn kó pọ̀ bí fòfò ju omi hmm? àsọ̀látù fánàbí Allahumma salli ala Muhammad وعلى آل محمد كما صليت على آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على آل إبراهيم إنك حميد مجيد المجيد أستغفر العظيم الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه المجيد أستغفر الله وأتوب إليه أستغفر الله أستغفر الله سبحان الله وبحمده سبحان الله العظيم لا إله إلا الله ها أه؟ gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹ̀rí pé mo sọ̀rọ̀ nípa hadith bitọ́kọ̀ la ilaha illallah bóyá tún ṣe pàtàkì tó níjọ́ gbéǹde mùsùlùmí mi ó dé wọ́n wá kó iṣẹ́ ẹ̀rí rẹ̀ sórí òṣùwọ̀n kò ní kẹ òṣùwọ̀n iṣẹ́ aburú rẹ̀ ni ó pọ̀ yóò ti wá wò pé tó iná yá àmọ̀lẹ́kọ̀ wà ní ah, oní kan lọ́dọ̀ wa káàdì irú business card yẹn ni wọ́n pè ní bitọ́kọ̀ kí ló ń bàbá yọ káàdì ní síta ah, láìláìláìlá wà ń bẹ̀ wọ́n kàn jù sórí òṣùwọ̀n ni tí wọ́n bá ti gbé sórí scale yóò kàn tẹ scale ní wíì ló ṣe lọ́dọ̀ máa jẹ náà ni sàgbólò yìí ṣe pàtàkì wọn tó ṣe ni láàánú ni pé ọ̀pọ̀lọpọ̀ pàápàá láwọn Ògùn state àti Lagos state pàápàá Ìbàdàn àárọ̀ ọjọ́ ọdún báyìí eré àà lẹ́lòmí òfìsì ọmọ anífowó ṣe kinní kan lẹ́lòmí òfì bẹ̀rẹ̀ wọ́n á máa play rẹ́kọ̀dù sáání àwọn tó bá jẹ́ àgbàlagbà àpàlà hmm, sákárà àwọn ọ̀ràn tí àwọn Yusuf Ọlátúnjí john àwọn Haruna àwọn Àyìnlá Ọmọwúrà àwọn arábẹ́kúta àwọn Ẹ̀gbá gbogbo àwọn wọn ò rántí ẹlòmíín gbòde ìjọsí kásùnmọ àdìo hmm, àwọn kìlókọ rẹ ń jẹ títí títí báwọn àwọn tó jágbàlagbà wọ́n gbé sí àwọn orin àtijọ́ àwọn míì náà àwọn bíi ìlọrin náà tí ìdí ìlọrin ni o barista eh, kí ló kọ rẹ̀ jẹ́ Kollington eh, wọ́n gbé sí ìbàdàn náà wọ́n gbé sí ọmọ arápálá wọ́n gbé sí oríṣiríṣi orin àwọn ti sìn àwọn young boys míì míì sìn àwọn tó gbé àwọn kí lórúkọ wọn jẹ́ àwọn olórin pop hip hop tí wọ́n pọ̀ káàkiri náìsì ni o kìnnìkan ni oríṣiríṣi lẹ́lẹ́lẹ́ òṣìṣẹ́ ọdún wàláì wọn ò ní láìláìlá kankan kódà ẹran ọdún kò fi ṣàṣùn ìbéèrè lè wá wáyé pé haram ni àṣùn àṣùn kì í ṣàrọ̀ torípa ara àwọn ìlú kan ní kódà láfíríkà bí kódà west africa lẹ́gbẹ̀ẹ́ nàìjíríà ń bẹ̀rù bí chad níjẹ̀ tó jẹ́ pé táwọn bá ń ṣe ìnáwó bíi ìgbéyàwó odidi màálùú báyìí wọ́n sọkọ ni wọ́n fi wọ́n sun tó bá wá gbà tó bá dásìkò jíjẹ ó mọ̀ bẹ́ẹ̀ ó lọ gé èyí tó tó bá lè jẹ́ ń bẹ̀ ni so kò sí nǹkan tó burú ní àsùn <clears throat> kódà ìmọ̀ràn wa wallahu ta'ala alamu ò ní pé àwọn tí wọ́n bá jẹ́ lówó dáadáa lóòótọ́ ẹlẹ́hàjì odidi màálù kẹpẹ àwọn èèyàn kí wọ́n jókòó kó ń kálukú máa jẹ ń bẹ̀ kẹ wá wá àwọn kùrọ̀ àwọn hufazul Qur'an kùrọ̀ àwọn kọ́rí àwọn kùrọ̀ àwọn tó mọ Qur'an ká dáadáa pẹ̀lú ohun tó dáa àwọn èèyàn ó jókòó àwọn èèyàn ó máa fi Qur'an dá wọn lára yá ó ń ṣẹlẹ̀ dáadáa tẹ́lẹ̀ ní Egypt ọjọ́ ìgbéyàwó ọjọ́ ọkùnrin làwọn èèyàn tí wọ́n dé sheik abdulbasi abdulbasi yóò máa kakura àwọn èèyàn wà lọ́ọ̀kọ̀ àlèṣe àwọn èèyàn ti mọ ọkùnrin ní ìka púpọ̀ kódà irú ìlú wa ìka rẹ̀ ń yí àwọn èèyàn wà wọ́n á pẹ́ àtìjẹ́ ń bí o àwọn èèyàn á lọ olówó ní odidi màálù wọn á sókọ́ lọ́ máa gé ètò wẹ̀ ń jẹ́ bó jẹ́ tán ló fẹ́ jẹ bó jẹ́ bí orí ẹ̀ ní lọ́ọ́ gé àwọn fún rẹ̀ ní d àwọn yóò máa ké Quran àwọn yóò máa gbádùn bẹ́ẹ̀ wọ́n máa ṣàlàyé wọ́n máa fọ̀rọ̀ wọ́n máa fi kùránì ṣe ìgbádùn wọ́n máa fi jẹ gbádùn kùránì wọ́n máa fi kùránì ṣe gbádùn wọn ò ní máa fi orin àwọn àlùfàǹṣà àwọn ọ̀rọ̀ rádaràda ìlú ijó wọn ò ní máa fi kùránì ò ṣe é jó sí nítorí kan lè ṣe ní bí wọ́n ṣe ń kà ó lè máa mi orí kó máa tẹ̀lé bí wọ́n ṣe ń ṣùgbọ́n pé kò ní ṣe é ṣe wàláì àdìsí àti àwọn nǹkan mi bẹ́ẹ̀bẹ́ẹ̀bẹ́ tó kàkà tá a fi lọ máa ṣe ìjó orin kọ́lọ́n kó fún wa ní àgbọ́yé ọ̀rọ̀ rẹ̀ dáadáa wa lọ́ọ́ mẹ́jẹ kó báyìí so irú kíní gan yẹ ká pẹ̀lú ògbọ́lọ́n tàbá tó ti ń sọ ń sìn àwọn èèyàn á bẹ̀rẹ̀ sí í ṣí yẹ káwọn afáà tó máa sọ fáwọn èèyàn èyí tí wọ́n ṣe ojúde ọba àtọkùnrin àtobìnrin ó kó mọ́ra wọn pẹ̀lú májẹ̀mú pé ibà àwọn ọkùnrin àtobìnrin ò ní rò mọ́ra wọn àwọn obìnrin á tún wà láàyè tiwọn irú ojúde ọba kẹ́míkà wọn yẹn ó máa rò mọ́ra wọn tí wọ́n kàn máa ṣe oríṣiríṣi àwọn nǹkan yẹn ní àwa náà lè ṣe àmì súnà tí ó dẹ̀ bá súnà ní akẹ́kọ̀ọ́ àgbẹ̀ṣe ọgbẹ́ wallahu alam fún àwọn ọjọ́ mẹ́ta ọjọ́ yẹn bá ti wá lọ tó ìyẹn tún dọ̀dún tí ń bọ̀ ni kí èèyàn máa bẹ́ lọ́nkù sọ̀dọ̀dún kò tún lè rí láǹfààní yẹn jẹ ni so ká mọ̀ lo àsìkò yìí wọ́n jẹ́ pé orin là ń gbọ́ ẹlòmíì láàárẹ̀ gbígbà ṣe kí ṣùgbọ́n ó tún ti gbé orin spíkà gbàgbàgbàgbàgbà ẹlòmíì á kó ọtí síbi ẹran léyà gbogbo àwọn nǹkan wọ̀nyí kò bá mu rárá mo ṣàlàyé àwọn ará Ògùn state ẹ mọ́ bínú wọn lè rò pé mò ń bú wọn àbí tó kọ́ mọ̀ lẹ́kọ̀ọ́ kó ṣe é ní àwọn ọkùnrin ọ̀ṣọ́ obìnrin sì ni kò sọ́run wọn mutí ẹlòmíì ò kírun látijọ́ tó yá ọdún yìí ti bẹ̀rẹ̀ ṣùgbọ́n léyà yìí à òun lọ sí léyà àwọn aré ṣàlékù wọn ò fi ṣeré bẹ́ẹ̀ ni ṣùgbọ́n ẹ̀sìn yìí gangan ó yẹ kó yé wa dáadáa kọ́lọ́mọ wa lọ́mọ iná kọ́lọ́mọ ṣe wa lọ́mọ àdìsẹ́ńdà aláwọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni níbèrè kan tàbí mi kà tó kó lẹ̀ aláwọ̀ ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni taqabbal minna innaka anta as-sami'ul alim wa tub 'alaina ya mawlana innaka anta at-tawwabur rahim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 ربنا آتنا في ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب اجعلني مقيم الصلاة ومن ذريتي ربنا وتقبل دعاء رب اجعلنا مقيم الصلاة ومن ذريتنا ربنا وتقبل دعاء ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذابنا وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته